Wunmi, you have to do it. Ojúmọ́ àti lọ́ọ̀yà rẹ̀ pẹ̀lú gbogbo owó tó ti ná fún. Of course. Tí a bá ti rí situation bó bá ṣe rí ní ọ̀lù yẹn, tètè sọ fún wọn wípé o máa ṣe before the judgement o. Nǹkan tó ṣe ń bẹ̀ yẹn nìyẹn. Ọmọdé náà wọ́n dà ìdáhùn. Gbogbo èyí táwọn kan náà tó sọ pé ẹnìkan ò ní lọ sí. Mo sọ fún wọn, mo ní tí adájọ́ family family court yẹn tó bá sọ wípé wùmí ò ní ṣe DNA ẹ wàláì tó bá dé high court wùmí máa ṣe DNA ẹ tó bá dé high court wùmí máa ṣe DNA because that DNA is part of the investigation or in that case inside case. tó bá débi táwọn ọlọ́pàá wa ti mọṣẹ́ ni àwọn ọlọ́pàá gan ló máa ti sọ fún mi pé kó lọ ṣe DNA ẹ̀ bó torí pé àwọn ọlọ́pàá wa compromise ni àwọn ọlọ́pàá wa ló yẹ kó sọ fún mi pé come bàbá ọmọ sọ pé òun fẹ́ gba DNA ọmọ òun pé tóun bá rí DNA ọmọ òun á lè sọ pé ikú tó pa ọmọ òun mm-hmm. ṣe mọ̀ pé bàbá yẹn already ti rọ́ọ̀pù DNA yẹn mọ́ ikú tó pa ọmọ ẹ̀ àníkan tí bàbá yẹn dẹ̀ máa tẹnu mọ́ ní any court tó bá lọ nìyẹn so adájọ́ ló máa dájọ́ pé kò ní right láti gba DNA ọmọ ẹ̀ mi ò tí ì rí ní in the whole world ó lè sọ bẹ́ẹ̀ and that that, that that girl you want to stand on the royalty of that boy without do DNA. Exactly. àfihàn méjìlá lábàládé ìṣẹ́dá kó sọ pé òkè o ò ṣe DNA o ẹ máa kógun yín lọ o ò fẹ́. ọ̀njẹ́ ó pa èèyàn sínú ilé ibi tẹ́yìn almost fifteen people wà kò sẹ́nìkan nínú yín tó lè sọ wípé kásìlọ pé bẹ́ẹ̀ ni Mohbad ṣe gẹ́yàn burúkú tókótó kú kò sẹ́nìkan ṣo tó lè sọ wípé ikú báyìí ló pa ọmọ yẹn bóyá orí ló ń fọ ni ẹsẹ̀ ló ń dùn ni o ó yẹ kẹ́nìkan nu yín náà kò sẹ́nìkan tó wà lọ́yà sí bọ̀bọ̀ yẹn já ẹ̀rẹ̀ tó wá dúró ẹ tó fẹ́ dúró lórí ogún ẹ̀ kẹ́ tó máa pín láàrin ara yín. This is Gary àgọ́ yẹn ní ọ̀gbọ́dọ̀ nínú sínkù. ẹ tún fẹ́ máa ẹ tún fẹ́ máa pín láàrin ara yín who does that ibo náà ti ń ṣerú gbogbo pálapàla yẹn pé bá àtẹ ìgbà skul kọjá a gbọ́dọ̀ ka ọpọlọ náà. ẹ rí kíní tó ọ ti sọ pé ọmọ tó bẹ̀rẹ̀ high court yẹn tó bá bẹ̀rẹ̀ ẹ sì máa rí àṣírí tó máa tú dáadáa DNA yìí àṣírí kan ni ó ti ń bọ̀ ó ti ń ru ó ti ń àwọn náà àti máa rí pé ó ti ń ruwé bọ̀ ó ti ń ruwé bọ̀ díẹ̀díẹ̀. ẹjọ sá ẹ má bínú sá o sísá kan fi ẹjọ má bínú mo fẹ́ sáré kírun ni òkì tó bàtà tí máa fi kírun tán sókè tó pè mí ẹjọ kírun tán máa sọ pé mo ti ṣe tán ṣe gbọ́. so pé lọ́ọ̀lẹ́dùnmarè kó kó wà pẹ̀lú kó wà pẹ̀lú gbogbo wa nàìjíríà yẹn lọ́ọ̀lẹ́dùnmarè bá wa túlù yẹn ṣe bọ̀dún létí ni pé àtàwọn ọlọ́pàá àtàwọn adájọ́ yẹn anybody ẹ má bú wọn ẹ má gbé wọn ṣépè because we are still going to pass through them nǹkan tí wọn ò fẹ́ ṣe lẹ́rọ̀ wọn máa ṣe tipátipá wọn ń wò wá lórí social media gbogbo social media náà ń wò they know all what is going on àwọn náà ò ní fi kàrí àwọn ṣeré wọn ń wò wá wọn ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ. So ṣé mo tó bá jẹ́ pé ibi tó ṣe tó ṣe hide ni ó yẹ kán hide pé díẹ̀ nìyẹn kán dó lẹ́yìn òun ni pé kò ní ṣe kò lè ṣe hide this is a war case it's a war gómìnà gan wo gbogbo social media wọn nǹkan tó lè fi pamọ́ ó yàtọ̀ sí nǹkan tó yẹ ò lè fi pamọ́. àbí kése lè ti yàtọ̀ sí pé eh, a lè bó mọ́lẹ̀ no. tó o bóyá jẹ́ ni ẹ máa tó lọ lọ́ba dẹ̀ rí ìtàbá tó dáìsì àdáìsì. thank you sir ẹ ṣé sir ẹ ṣé sir prince ẹnìkan kan kọ́mẹ̀ntì ẹ̀ wípé ọlọ́pàá ò lè kò lè dìmáàdì fún ọlọ́pàá ò lè ṣe DNA náà ọ̀nà ọlọ́pàá ò lè ṣe DNA bọ̀ èmi kàn fi pé bóyá nǹkan tí prince in charge sọ ni wípé kánípa ọlọ́pàá ti ṣe the right thing ni. ọlọ́pàá kàn ní advice ẹ̀ pé ọmọ òye kan ti advice ẹ̀ láti. yeah exactly yes nǹkan tẹ ten chat ti sọ nìyẹn exactly ẹ ṣe gan. ọlọ́pàá òye náà láti compare láti ṣe ilé ẹjọ́ ló máa compare. of course. ọlọ́pàá ní advice ẹ̀ náà náà bá ti rí nǹkan ẹ pé wá àbọ̀mọ̀ yìí o ó ń béèrè fún nǹkan báyìí báyìí abẹ́ta kò lọ ṣe wọ́n they can only adviser. yes but the end ni ilé ẹjọ́ yẹn ó dẹ̀ ti mọ̀ kó ó dẹ̀ ti délé ẹjọ́ yẹn. exactly exactly so wọ́n máa release press release eh, máa put up press release so láti lè fi mọ the exact thing ṣó ti èyí láti lè fi clear doubt tó wà ní táwọn Wùmí supporters tí wọ́n ń gbé sórí afẹ́fẹ́ wọ́n máa release the press uh, release wọ́n máa wọ́n máa send it out bóyá ọ̀la àbí ọ̀túnla any any day ṣá ṣó ti eyín so gbogbo kàtìkàtì ó gbọ́ nǹkan bá ti gbọ́ lọ́dọ̀ àwọn Wùmí fake ni kò ń ṣe authentic alága wúrà ẹ̀ka lẹ́ o. wọ́n gbọ́ mú fọyàn eh, gbọ́ ọmú fún ọmọ kọ́ mọ́ mọ̀yàn kọ́ mọ́ ṣáàtì mo yàn ní díẹ̀ ni ẹ̀ làwọn àgáàfẹ́. Mm-hmm. ìbá àjọhùn ló tẹ̀lé wá sọ̀rẹ́ńdà o ìbá àdẹ́jẹ́ lẹ́ẹ̀jọ́ ló ní kó ṣe o DNA must be done. exactly exactly exactly alága wúrà ẹ̀ka lẹ́sẹ̀ wà ń bẹ̀. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ o. yes ma ah the way bí àwọn tí Wùmí yẹn ṣe ń bí wọ́n ṣe ń jó tán yọ yẹn bí ìgbà tó dàbí pé wọ́n ti gba judgement ni because bí ìgbà tó dàbí pé wọ́n ti ní nǹkan kan tí wọ́n ti tọkàn wọ́n balẹ̀ tí wọ́n because mi understand ìwé ìbọn ṣe inú wọn dùn gan lénìí ìgbà tí mo rí wọn bá ṣe ń dùn inú yẹ kí n tètè wá pé kí ló ṣẹlẹ̀ because mi ò tiẹ̀ fi bẹ́ẹ̀ fọ́lọ́ kínní yẹn mọ́ bọ̀gbà tí mo wọn bá ṣe ń yọ̀ nínú wọn dùn torí tiyín náà ni torí tiyín náà ṣe ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣe torí irú àwa ẹ̀ ṣó ti eyín kò ń ṣe torí tirú àwa ẹ̀ torí tiyín hmm, torí tiyín ẹ̀yin bíi jjc ẹ̀yin tẹ́ ẹ̀ kì í fọ́lọ̀ ẹ̀ dáadáa ẹ̀yin tẹ́ ẹ̀ kàn sọ pé kẹ́kàn máa ṣeré lórí lórí tiktok tẹ́ ẹ̀ kàn dẹ̀ tẹ́ ẹ̀ kàn dẹ̀ yà tẹ́ ẹ̀ rí wọn. wọ́n wá ta nǹkan ìtàkùtà wọ́n á ta fún yín kan nítorí ti yín ni ṣó ti yẹ yín bẹ́yẹn ẹ ṣe gan oh. amen ẹ mi ṣíjú ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ mọ́ yes ma gbogbo à ń ṣe yẹn